بسم الله الرحمن الرحيم ó ṣe báyìí ó yẹ kó mọ̀ pé confam ni eh, irú ìfẹ́ wo ni wọ́n ń bẹ láàrin ànábì yakubu sí ọmọ rẹ̀ tá a pè sí yusuf yìí. Eh, tujalu ẹ eh, lọ́wọ́ ọmọ ẹ̀yin olùgbọ́ wa o ìfẹ́ dẹ̀ ń wo ni tujalu wọ́n máa mèdè ẹ̀ ta ni mèdè ọlọ́run ni. ẹ̀yin sọ pé dandan fẹ́ràn lágbájá no ọlọ́run máa méèdì ẹ̀ nítorí bá ti méèdì ẹ̀ báyìí ẹni tí ó bá fẹ́ túbẹ̀ ẹ̀ ní ọkàn sàgbákò ọlọ́run máa méèdì ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wàtúlùkọ́ ọlọ́run máa jù fẹ̀ wọ́n máa méèdì ẹ̀ wọ́n sì máa jù ọlọ́run máa jù ni nínú àwọn gẹ́gẹ́ bí pàápàá jùlọ gẹ́gẹ́ bí ti ń bẹ láàrin ọkọ àtìyàwó nínú ayé àti àárì níbi níbi tí ọlọ́kọ àtìyàwó ìfẹ́ tẹ̀ ń wò ní ọlọ́run máa ṣe ni wọn ò mọra wọn tẹ́lẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ mi tí ò tí ì máa rí tá bá ń ta ìyàwó rẹ ò tó bẹ́ẹ̀ kọ́ sọ pé ìyàwó rẹ ní báyìí njẹ́ ẹ báyìí ti pàdé lọ́lọ́run sì já àlà yóò sì méèdì fẹ́yìn síbẹ̀ ẹ̀yin yẹn kàn ó ṣe ọlọ́run ìyẹn ni wípé yọkà pàdé ara wọn tí fẹ́ẹ́ bá ti pa njẹ́ ọlọ́run ti dá yín ló ti dá ó ti dá ẹ bá ti pàdé ọ parí nù ni ìyẹn ni ọlọ́run fi jẹ́rìí ẹnu sọ́tò rome ẹlòmí sí kùránì ẹni tẹ́ ń sí kùránì yẹ́rìí sọ́tò rome ẹni pọ́lọ́ ní má méèdì ẹ̀ e. oníwà mí ní ayá ti hí an khalaqo lakum min anfusikum azwaja. wa min ayatihi أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها بيافلو نكبي وجعل بينكم مودة ورحمة وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون إن في ذلك لآيات لقوم يتفكرون ألوني آية أميني آية أميني وجعل بينكم كيف سنيو وجعل تالونتون تالي آه. جعل الله já àlà yàtọ̀ sí pé a wá ń lọ àṣẹ̀ṣẹ̀ wá ń dáko fún à ń palẹ̀ à ń kọbi à ń gbìn no já àlà omi ready made <laughs> ready made nìyẹn ọ̀rọ̀ ni èmi mọ̀ rẹ̀ èmi ń ṣe ready ni ó ti ready made ni àti made ẹ̀ kalẹ̀ òun ni ẹnìkan ò lè yọ bẹ́ẹ̀ náà ni wọ́n á máa jù níbi tí ìsọ́kọ àtìyàwó náà ẹja tán káyà àti ẹni tọ́jọ́ tà fún ọ̀gán ọlọ́run lè made ẹ̀ síbẹ̀ Eh, Suratul Mumtahina Mumtahina àyà 7 kí Ọlọ́run ọba sọ. Asallahu an yaj'ala bainakum wa bainal ladhina 'adaytum minhum mawaddah. Wallahu qadir. Wallahu ghafurur rahim èyí tí èsì àárín ọkọ àti àwọn náà tí èsì àárín a máa jù láàrin èèyàn síra wọn ẹni sọfún apẹ́ máa jù fẹ́ wọn àti máa méjì fẹ́ irú ẹ̀ ní tànàbí Musa alayhi salatu wa salam àjùfẹ́ rẹ̀ sọ́dọ̀ fíra wọn náà fẹ́rẹ̀ ẹ̀ túláàsì sọ́tọ̀ àyà 39 ọlọ́run bá sọ pé. wà á lọ́kọ̀ ìtù alayka mahabbatan minni walitusna'a